Matthew orí ogún. Ìjọba ọ̀run dàbí baálé ilé kan tí ó jáde ní òwúrọ̀ kùtùkùtù láti lọ wá àwọn òṣìṣẹ́ sínú ọgbà àjàrà rẹ̀. Lẹ́yìn tí ó ti gbà láti fún àwọn òṣìṣẹ́ náà ní owó fàdákà kan fún iṣẹ́ ojúmọ́, ó ní kí wọ́n lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà òun. Ó tún jáde lọ ní agogo mẹ́sàn-án òwúrọ̀. Ó rí àwọn mìíràn tí wọ́n dúró ní ọjà láì ṣe nǹkan kan. Ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi wọn ò sì fún yín ní ohun tí ó bá tọ́ wọ́n bá lọ ọkùnrin náà tún jáde lọ ní agogo méjìlá ọ̀sán àti ní agogo mẹ́ta ọ̀sán ó tún ṣe bákan náà nígbà tí ó jáde ní agogo márùn-ún ìrọ̀lẹ́ ó rí àwọn mìíràn tí wọ́n dúró ó bi wọ́n pé kí ló dé tí ẹ fi dúró láti àárọ̀ láì ṣe nǹkan kan wọ́n dá a lóhùn pé nítorí ẹnikẹ́ni kò gbà wá síṣẹ́ ni ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi nígbà tí ọjọ́ rọ̀ ẹni tí ó ní ọgbà àjàrà náà sọ fún ìránṣẹ́ rẹ̀ pé pé àwọn òṣìṣẹ́ kí ó fún wọn ní owó wọn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí ó dé gbẹ̀yìn títí dé ọ̀dọ̀ àwọn tí ó kọ́kọ́ dé nígbà tí àwọn tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní agogo márùn-ún ìrọ̀lẹ́ dé wọ́n gba owó fàdákà kọ̀ọ̀kan nígbà tí àwọn tí wọ́n kọ́kọ́ dé ibi iṣẹ́ dé wọ́n rò pé wọn yóò gbà ju owó fàdákà kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n owó fàdákà kọ̀ọ̀kan ni àwọn náà gbà nígbà tí wọ́n gbà á tán wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sí ọlọ́gbà àjàrà náà wọ́n ní wákàtí kan péré ni àwọn yìí tí wọ́n dé kẹ́yìn ṣe ó wá sọ iye kan náà fún àwa àti àwọn àwa tí a ṣe iṣẹ́ àṣelàágùn nínú oòrùn gangan ṣùgbọ́n ọlọ́gbà àjàrà náà dá ọ̀kan nínú wọn lóhùn pé arákùnrin n kò rí ọ jẹ àdéhùn owó fàdákà kan ni mo bá ọ ṣe gba ohun tí ó tọ́ sí ọ kí o máa bá tirẹ̀ lọ nítorí ó wù mí láti fún àwọn yìí tí wọ́n dé kẹ́yìn yìí ní ohun tí mo fún ọ àbí n kò ní ẹ̀tọ́ láti ṣe ohun ìní mi bí mo ti fẹ́ ṣé ò ń jowú nítorí mo ní inú rere ni bẹ́ẹ̀ gan-an ni àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. bí jésù ti ń gòkè lọ sí jerúsálẹ́mù ní ọ̀nà ó pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan níkọ̀kọ̀ ó sọ fún wọn pé. lílọ ni à ń lọ sí Jerusalem yìí o wọn ò fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn ò sì dá a lẹ́bi ikú wọn ò fà á lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà láti nà àti láti kàn mọ́ àgbélébù ṣùgbọ́n ní ọjọ́ kẹta ó jí i nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè wá sọ́dọ̀ Jésù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó kúnlẹ̀ ó ń béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ jésù bi í pé kí ni o fẹ́ ó ní. gbà pé kí àwọn ọmọ mi méjèèjì ìjókòó pẹ̀lú rẹ ní ìjọba rẹ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì. jésù dáhùn pé. ẹ kò mọ ohun tí ẹ ń béèrè ẹ lè mú nínú ife ìrora tí èmi yóò mu. wọ́n dá a lóhùn pé. a lè mú. ó sọ fún wọn pé. lódodo ẹ ò mú nínú ife mi ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kò sí ní ìkáwọ́ mi láti fi fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú wọn ru sí àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì yìí ṣùgbọ́n jésù pè wọ́n sọ́dọ̀ ó ní. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá láàrin wọn a sì máa lo agbára lórí wọn tiyín kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì nínú yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ aṣáájú yóò ṣe ẹrú fún yín nítorí ọmọ ènìyàn kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti ń jáde kúrò ní jẹ́ríkò ọ̀pọ̀ ènìyàn tẹ̀lé e. àwọn afọ́jú méjì kan jókòó lẹ́bàá ọ̀nà nígbà tí wọ́n gbọ́ pé jésù ń kọjá lọ wọ́n kígbe pé. ọmọ dáfídì ṣàánú wa. ṣùgbọ́n àwọn ènìyàn bá wọn wí pé kí wọ́n panu mọ́ ṣùgbọ́n ṣe ni wọ́n túbọ̀ ń kígbe pé. olúwa ṣàánú wa ọmọ dáfídì. jésù bá dúró ó pè wọ́n ó ní. kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. wọ́n dá a lóhùn pé. olúwa a fẹ́ kí ojú wa là ní àánú wọn ṣe jésù ó bá fi ọwọ́ kàn wọ́n lójú wọ́n ríran lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ń tẹ̀lé e.